ní oṣù January Tribune Monday ìjọ kọkànlélógún oṣù kínní ọdún yìí ó ní òun ni agbẹnufọ agbẹnusọ fọ́ọ̀ni ó fi ń ṣe ojúbọ ọ̀ranyàn ní tó ń bọ nípa ọ̀ranyàn kò sọ. So. ẹni tó sì ń lọ bá bó àtàwọn tó ń lọ bẹ̀ kò sọ wọ́n aráàlú tí ń lọ bẹ̀ tí ń bá wọn bọ ọ̀ràn yàn tiwọn kò sọ ó sàn lóhùn wà ń bẹ̀ ó ní ọ̀ràn yàn jẹ́ ọ̀ọ́nì kẹrin. nígbà tó di oṣù tó tẹ̀lé ọdún yìí ní ọdún twenty twelve ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọba ẹn last year ló lèsì ọ nípa àwọn oníwèé ìròyìn ó bá wọn sọ̀rọ̀ ó ní ọmọ kan péré lòdù àbí ó sì ní ọkàn bí ni ìyẹn jòótọ́. ó ní ọ̀kàn bíbí ọmọ méje ìyẹn jó tọ́ ṣùgbọ́n kò wá kan ọmọ méjèèje nínú ọmọ méjèèje lọ́rọ̀ jẹ̀jọ́ kan ọ̀ràngún jẹ́ kan oníkókó jẹ́ kan ìyá tó bólú wo olówù ó jẹ́ kan onísàbẹ̀ ó jẹ́ kan alákẹ́tù ó jẹ́ kan ọba àbíní ó jẹ́ kan. Eh, aláàfin jẹ́ kan méjèèjì pé. tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo ìwé tí wọ́n fi ṣe ẹ̀kwárì ní ìdílé tí ń jọba ní Ifẹ̀ tí wọ́n ṣe táwọ́lọ́wọ́ ṣe lẹ̀ tí wọ́n ń ṣe tẹ́ǹpẹ̀ ní sifety declaration ìdílé mẹ́rin ni ẹ sọ pé oúnjẹ ọ̀ni ọ̀sìnkọ́lá láfogídó díẹ̀sí àti màá sọ̀kẹ́ ọdún láìpẹ́ yìí mẹ́rẹ̀ẹ̀rin tó ń jẹ fún ara wọn okùn ayíkítí la fi da ayíkítí. nínú ìwé tó wà lọ́dọ̀ mi ìkẹ́ni ní ògbóòrú mẹ́rẹ̀ẹ̀rin ni o ìdílé mẹ́rin ní jẹ ọ̀ni ẹni tó bá fẹ́ mọ̀ ní tó ń kálukú wí kó mú one thousand naira péré ìtí ìdílé ọba síjúadé olúbùṣe ẹ̀rí ogun òtúmọ̀ọ́lẹ̀ túmọ̀ ẹni òkúmọ̀ọ́lá ta kúmọ̀ lóṣù ìdílé rẹ̀ wọ́n kàkọ́lẹ̀ iye báyìí ni ọ̀nà tí wọ́n ti jẹ́ ńlé ìdílé àwọn òǹkàlùkù kọ tiẹ̀ tẹ́ bá fẹ́ mọ̀ kò wá síbi tí ìdílé bẹ̀rẹ̀ rin tí wọ́n gbé sọ pé ọ̀ràn yẹn jẹ́ ọ̀ni. ẹ̀gbọ́n aládé fàládé nínú orin ẹ̀gbọ́n olóyè fòye lásán wàhálà lẹ ń kóra yín sí. ọ̀ọ̀ni tí ó gbajúgbajà nínú tan Ilé-Ifẹ̀ ni ọ̀ọ̀ni Adérẹ̀mí ní nineteen seventy seven àwọn ìjọba. Ọ̀yọ́ state òun làwọn fẹ́ mọ pàtó bí ipò Ọ̀ọ̀ni ti rí àti ẹni mélòó ló ń dìde Ọ̀ọ̀ni tẹ́lẹ̀ rí ó sì dáàkọ Ọ̀ọ̀ni ogún àti mẹ́rin kò sọ pọ́rọ̀ yẹn jẹ́ kanú ẹ̀ títí ẹ̀ ń sá fún tí wọ́n fẹ́ sọ wọn ò fẹ́ sọ pé Ọ̀rànyàn wà lọ́yọ̀ọ́ ó wá gbẹ́ pẹ́ nìkan gorí oyè ilé bàbá rẹ̀ ó wá lọ kí Ifẹ̀ ó jáde wọn ò fẹ́ sọ̀yàn wọ́n wá pa mọ̀rànpọ̀ wọ́n yọ Ọ̀rànyàn kúrò ní iṣẹ́ tó ṣe lé Ọọ̀ni wọ́n gbà mọ̀ pọ̀ torí wọn ò fẹ́ kí Adédìlẹ̀ abẹ́wé ńlá tó jẹ́ mọ Ọ̀yọ́ tó ti jẹ Ọọ̀ni rí wọn ò fẹ́ kó yọ kó máa jẹ mọ́ wọ́n yọ kúrò ńbẹ̀ nígbà yọ kúrò ńbẹ̀ ìjọba á gbà fún wọn wọ́n wá fi gbogbo Ọọ̀ni lẹ̀ wọ́n yọ Ọ̀rànyàn kò yẹ nísìnyí tó pọ́nrán ó lé ẹnìkan kú olúore ó lọ sí ìlú kan mínísítà ló pé ẹni bá fẹ́ mọ̀ kó fún mo ti búwèé náà wá ìwé tí mo mú wá rà gbogbo bẹ́ẹ̀ ṣe ń jọba ńlẹ̀ Ọ̀yọ́ state ńlẹ̀ Yorùbá ó wà ń bí o ìwé ìjọba ni ó wà ń bí báyìí torí náà tá a bá dá wọn lóhùn àfẹ́ bọ́ ọ̀bọ̀jẹ̀kọ ni. ntòfà ní ọdún two thousand and five Ọbásanjọ́ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí ó pe èmi Àwùjalẹ̀ Aláké Oyèbádé Lípẹ́dé àtọ̀ ní ọ̀fífẹ́ pé gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè yìí tó ń jẹ́ Yorùbá àbùkù ló jẹ́ fóun kí àwa lọ́balọ́ba tá a jẹ́ ògbóǹtagì tá a máa búra wa nínú ìwé ìròyìn òun ò fẹ́ bẹ́ẹ̀ ọ̀dà àwa sọ fún pé ewúrẹ́ ò lóun ò bágùtàn rẹ́ ìgbà àgùntàn níyà òun òbí dúdú ńkọ́ báwo ni aláàfin ò sì máa bá Àwùjalẹ̀ jà lórí nínú pépà. No àbí káwùjalẹ̀ máa bú aláàfin àbí káláàfin máa bá aláké àbí aláké máa bá àwùjalẹ̀ jà eku tí ń dá yìí lẹ̀ ní jẹ́ dá ẹ̀yin ará ọ̀yọ́ ọlọ́run gbé ìṣẹ̀dálẹ̀ dáadáa léyìn lọ́wọ́ àwọn tẹ́ ẹ yàn síbẹ̀ láwọn aláàfin tó ti kọjá lọ kọjá lọ wọ́n ti ṣe ribiribi gudugudu méje yàyà mẹ́fà láti fi òpómúlérè ètò ìjọba lélẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá àwa tá a gbapò wọn àwọn náà ṣàkitiyan láti jẹ́ pé àṣà wa èdè wa aṣọ wa ìṣẹ̀dálẹ̀ wa ó gbòòrò sí i àwọn èèyàn wá láti island Trinidad and Tobago wọ́n lọ́yọ̀ọ́ làwọn ìlú tí ẹ ń lù ń gbà tó hàn lú ìlú dùdúrù mọ́ wọ́n gbé lù wọ́n wá bí ẹ wà ń bí ń gbà tá à ń ṣe Ṣàngó wọ́n lù fún wa wọ́n sì gbé ìlú náà fún wa ó wà láàfin. àwọn wá láti Ecuador wọ́n wá láti Mexico wọ́n wá láti ilẹ̀ Portugi ṣé gbogbo wọn náà wá ní dèdìrín èèyàn tí sọ pé ibi ìran àwọn ti ṣẹ̀ ká má tiẹ̀ sọ pé Republic of Benin tí gbogbo lọ́balọ́ba ń wá bí. torí náà èyí tí mo sọ yìí kìí ṣe pé tí wọ́n bá fẹ́ jà méyàn ẹni tó jẹ ọ̀ni gbogbo wọn ní ti fìwé wọn lẹ̀ ìdílé bẹ̀rẹ̀ rin wọn sọ pé ọ̀ràn níbo nìdílé tí ọ̀ràn yẹn wà nínú ìdílé mẹ́rẹ̀ẹ̀rin tí jẹ ọ̀ni kò sí kankan mẹ́ta. wọ́n kọ́lẹ̀ fún ara wọn wọ́n ní ẹni tó joyè jù tó pẹ́ lórí ipò ọ̀ni àádọ́rin ọdún ló lò wọ́n wá lé kúrò lórí oyè nígbà lé kúrò lórí oyè kò sẹ́ni tó fẹ́ jọ ni mọ́ ìran kan dìde lóun fẹ́ jọ ni wọ́n fi jẹ́ nígbà tí ó ṣoṣù mẹ́ta bóṣù mẹ́rin ó kú lọ́nà tí kò yé èèyàn ìran kejì dìde bẹ́ẹ̀ náà ló ṣe kú ìran kẹta dìde bẹ́ẹ̀ náà ló ṣe títí ìran mẹ́fà lẹ́nu kẹ́kọ̀ọ́ bá jọ ni mọ́ ngbọ́ àwọn ọ̀jẹ́ mọ́ wọ́n wá lọ bẹ ògbóòrú níbi tó wà pé kó dákun kó wálé o kó wá jẹ ọ̀ni ó ní rárá o ìkànnì pípalẹ̀ máa ń pààyàn wọn ò tún wá bẹ̀ mọ́ wọ́n bẹ̀ wọ́n wá ní tí wọ́n bá lè lọ bá ọmọ òun obìnrin kó yọ̀ọ̀dà ó wá mọ́ ọmọ rẹ̀ obìnrin tó bí síbòmíì kì í ṣèbẹ̀ ló bí sí o wọ́n ní kó wá jọ ni ìran mẹ́fẹ̀ẹ̀fà wọn ò dákọ rẹ̀ ọmọ tí wọ́n wá mú tó wá jẹ ọ̀ni tọ́jọ́ mọ obìnrin ó wà nínú kan náà tó ń jẹ ọ̀ni dèní ìjẹ̀ṣà ló bí fún ni ìjẹ̀bú ló bu fún ni ìlú wọn sọ ṣùgbọ́n àwa ọ̀yọ́ a mọ̀. ìtí ìtí ò jẹ́ ká sọ̀rọ̀ a pọ́n àwọn olórí wa lé nígbà tó bá sanjọ́ ní ẹ̀mọ́ sọ̀rọ̀ mọ́ àwa dákẹ́ a sọ̀rọ̀ mọ́ a èyí tí mo sọ yìí pàápàá Àwùjalẹ̀ ni ọba Èkó ni gbogbo wọn ni Akíolú ni wọ́n bínú pé ṣé bá a ti ní kábíyèsí ló mọ̀ dá wèrè lóhùn ajá ní igbó ṣùgbọ́n tá a bá sọ tẹ́ ẹ bá fẹ́ tọ̀ràn bá ọ̀ràn yàn tí yín bá jẹ ọ̀ọ́nì kẹrin wọn tiẹ̀ mọ ìgbà tó jẹ ẹnìkan ní ọ̀yàn ó ní ọ̀ọ́nì kẹrin ẹnìkan ní ọ̀ọ́nì kẹfà bẹ́ẹ̀ bá rán ọmọ lọ́lẹ́wé tó bá dé tó nípò wo ló wà tó nípò kẹrin bí bàbá ẹbí tó ní ipò kẹfà tẹ́lẹ̀ kó ti ya dèdèrè. àfẹ́ mọ tẹ́ra wa lẹ̀ Yorùbá ó kálukú tó bá dọ̀rọ̀ Aláàfin kó sagbéjé mọ́wọ́ o ọba tí ọba fẹ́ gbọ́ ìtàn ìyálàyà orí ìtàn bàbá rẹ̀ kó sọ mọ́wọ́. ní ọdún 1893 ní kata géètì kata ìtú wọn fẹ́ sá fún bọ́ọ̀rọ̀ yẹn ti fi ọba sí Benin lọ́jọba lọ́yọ̀ọ́ ló ṣe nǹkan fẹ̀ ló ṣe nǹkan lọ́wọ́ ńgbọ̀ lọ́wọ́ wá bí mo sọ fún pé o ti jọba o ṣùgbọ́n nǹkan kan wà tó wá láti ṣe lọ́yọ̀ọ́ ó gbà bẹ́ẹ̀ tó sì ẹ̀fọ́ lọ́wọ́ tó jẹ kíládé jọ. eighteen ninety three kata tó jẹ jt kata tó jẹ gómìnà gbogbo ilẹ̀ yorùbá ọwọ́ àfin àfin yìí ọwọ́ àṣàdé tálàfin ní òun gbélé gbogbo yorùbá lé ìjọba gẹ̀ẹ́sì lọ́wọ́ kí wọ́n lè bá a mú ọ̀làjú ẹ̀kọ́ ètò ti ìlera àti àti máa ṣòwò wọ́n sì bá láàfin fọwọ́ sí ìwé pé òun gẹ́gẹ́ bíi king and head of Yorùbá land ní eighteen ninety four Queen Victoria wá rán kátà kó lọ wo kí ń ṣẹlẹ̀ láàrin Ifẹ̀ àti Ọ̀yọ́ Marquis of Ripon ni akọ̀wé ìjọba òkèèrè fún àwọn ìjọba gẹ̀ẹ́sì nígbà tó débẹ̀ ó ní arrive at a camping site between the two towns of Ife and Modakeke in the night and I remained there until the following day Ife is simply a collector of rings, while Modakeke is a travelling town with well-kept farm around it. ó nígbà tóun dé ibì kan tóun pa àgọ́ sí láàrin ìlú Ifẹ̀ àti mọdákẹ́kẹ́ ìgbòhùn sì dúró bẹ̀ títí ijọ́ kejì ó ní Ifẹ̀ ó ti pa gbogbo lérun bẹ́ẹ̀ kò sí ilé kankan Ògúnmọ́lá Basọ̀rún nìbàdàn ni ó lọ lálàáfin pé ló sì lọ kó àwọn afẹ̀ wá níbi tí wọ́n gbé sàtìgbó látòkè gbó ìsọ́yà wọ́n sì tẹ̀lú mi fún wọn níbo lẹ́wọ́ fọ̀ pààrọ̀ yẹn sígbà tí wọ́n ti parẹ́. ìtú wọn fẹ́ sọ fáráyé gbọ́ ìbàdàn dọkọ̀ mọ́ wọn lọ́wọ́ ayíkítí dọ̀bà wọn lẹ́hàn lórí àwọn àbàdàn sì mú ayíkítí wọn lọ fi jẹ ọ̀ni ìkẹta nu tí àwọn àbàdàn jẹ lábìràn òpó lábìràn náà ti mú ẹni tó jẹ ọ̀ni náà ti mú lọ jẹ nífẹ̀ẹ́. ètò jẹ́ ká ṣe lè bá a bá dákẹ́ tá a sọ̀rọ̀ a bọ̀wọ̀ fágbà ni nítorí wa wà ó lóun a sì dákẹ́ àwọn bàbá dákẹ́ wọn ni má pẹ́ ló ko bí ọmọ òkú wọ̀fà má sì pẹ́ lé bí ọmọ òkú ọ̀lẹ gbóko díẹ̀ ṣọ̀yọ́ gíngín dé fìlà pẹ́ kí. ẹ̀yin ọ̀yọ́ ọ̀rọ̀ wo ni ó tẹnu wa lọ ọ̀rọ̀ wo ni ó tẹnu wa lọ ọ̀rọ̀ wo ni ó tẹnu wa lọ ọ̀rọ̀ wo ni ó tẹnu wa lọ àwọn tí wọ́n ṣe bà fẹ́ wọ̀lú wọn á dọ̀kọ̀ mọ́ wa lọ́wọ́ ọ̀rọ̀ wo ni ó tẹnu wa lọ. wọ́n ti ẹ̀sọ́ wọn ní kò sí ọ̀yọ́ empire empire olúwa wà èbó lóyè empire wọn faransé lẹ́yìn empire wọn germany lẹ́yìn empire wọn àwọn gẹ̀ẹ́sì náà gbogbo òní ẹ̀yìn ní kò sí ọ̀yọ́ empire nígbà wọn á sọ ọ̀yọ́ province wọ́n dá ọ̀yọ́ province sí ẹnìkún mẹ́ta ọ̀yọ́ division of ọ̀yọ́ province ìbàdàn division of ọ̀yọ́ province ifẹ̀ ìjẹ̀ṣà division of ọ̀yọ́ province ní 1914 wọ́n wá pín division kọ̀ọ̀kan wọ́n pín ọ̀yọ́ division sí seven district wọ́n pín ìbàdàn sí ten district wọ́n pín ifẹ̀ ìjẹ̀ṣà division sí three district ifẹ̀ ìjẹ̀ṣà ìlá òní wá ń lu ó ń rúlu district kan nínú district ogún yẹn dálẹ̀ aláàfin wá jẹ́ bàbá fún gbogbo twenty district ó wá wà láti 1914 to 1959 1938 wọ́n wá fún ọba sálárì aláàfin gba four thousand two hundred pounds per annum ẹni tó tẹ̀lé ọjàlákè two thousand five hundred pounds olùbàdàn two thousand five hundred pounds àwùjalẹ̀ one thousand seven hundred ọba òbíní one thousand six hundred and fifty Ọ̀ọ̀ni of Ifẹ̀ one thousand four hundred. ìwé tìbẹ̀fúyẹ ìwé ìjọba àpapọ̀ ni o Federal Government Ministry of Information tẹ ẹ bá fẹ́ ẹ̀yán ìwé ìròyìn ẹ̀wà àgbà kọ́pì ẹ̀ lọ certified true copy èyí tẹ́ ń pè bẹ́ẹ̀ ìwé tí ìjọba ti fọ òǹtu ara ẹ̀ lù abẹ́mi wọn jẹ́jọba ní federal ni. ìtawà ń sí lọ́yọ̀ o akọni wa yẹn ṣe nǹkan mèremère fún wa àfẹ́ gbàgbé wọn gbogbo tí wọ́n ti ṣe ẹ rí àpẹẹrẹ rẹ̀ lẹ́nìí láti ọ̀sẹ̀ kan tá a ti ń ṣe ìṣenilọ́jọ̀ ìpọ́nilé ìwà ọmọlúàbí ìwọṣọ wa èdè wa kó má bàa mẹ́hẹ ní gbogbo tá à ń ṣe yìí tí ẹ bá ní kọ́ máa rò alẹ́ tí ẹ bá gbọ́ Yorùbá dáadáa tó dán mọ́ránmọ́rán ìjìnlẹ̀ èdè àṣàyàn ọ̀rọ̀ tí ó bá mọ Yorùbá sọ tó sì mọ̀wé fi gbé lẹ́sẹ̀ tó bá pédè mí yóò sọ èdè tó gbọ́ yẹn dáadáa bí àwọn elédè ṣùgbọ́n tí Yorùbá gbédè rẹ̀ dáadáa tó bá ń ṣèdè Yorùbá tó má múlù mọ́là ẹ mo gẹ̀ẹ́tì ẹ ìsí mo fẹ́ sí mo fẹ́ sí rẹ kò ní túmọ̀ tó bá fẹ́ ṣèdè ẹlòmíì bàtàbàtà ní ọ̀nà sọ tẹ́ ẹ̀ bá mọ owó kà nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní calculus tẹ́ ẹ̀ bá mọ̀ kà nítorí pé ọmọ olùlọ́yọ̀ gbogbo gbọ́dọ̀ Yorùbá mọ́nàmọ́ná ní wá ń sọ Gẹ̀ẹ́sì báwọn ó ń sọ jù wọ́n lọ age of nígbà tó ti di ọmọ ogún ọmọ mọ́kànlélógún ọdún mọ́kànlélógún ló ti gba gold medal òun ni èèyàn dúdú kìíní tó kọ́kọ́ bọ Queen Victoria lọ́wọ́ ní ní London. ó gba oyè lórí engineering ó gba oyè lórí ìṣirò jẹ́ ń pè mathematics nítorí pé ó gbọ́ Yorùbá ó sì lè ka owó wa àti nǹkan wa lédè Yorùbá àwa Yorùbá ńlá kọ́kọ́ di lọ́ọ̀yà nílẹ̀ ewu Nàìjíríà yìí òrìṣàṣà Canada Williams tọjọ́ mẹ́ẹ̀gbá àwa la kọ́kọ́ di dókítọ̀ lọ́kùnrin àwa la kọ́kọ́ di dókítọ̀ lóbìnrin Mrs Abímbọ́lá Awólé òun ni ní Akérèlé Ọ̀yọ́ ni àwa la kọ́kọ́ ṣe dentist gbogbo nǹkan bẹ́ẹ̀ nítorí pé ọ̀làjú ti dọ́dọ̀ wa ti pẹ́ ọ̀làjú ẹ̀ la fẹ́ kó parun àdúpẹ́ lọ́dọ̀ gómìnà wa tìpínlẹ̀ ọ̀yọ́ gbogbo ètò yìí ò bá ti ṣeéṣe owó ní tóun ọ̀bá sílé ẹ̀mọ́dàmọ̀ràn lẹ́yìn òun gbogbo wọn gbogbo àtàrẹ náà ọlọ́run ní jẹ́ rẹ̀ yín o ẹ bá ní kí gómìnà pé àdúpẹ́ o gbogbo àwọn amòfin wa olórí àwọn adarí asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti London ló ti sáré wá kò gbádùn tẹ́lẹ̀ ó láti sáré dé lóru àná ni ó sọ pé òun wà ń bi adúpẹ́ lọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀tọ́ adéṣeun kò ní rẹ̀ o adúpẹ́ àwọn ọmọ wa àwọn tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ adúpẹ́ lọ́dọ̀ yìí láti ìjẹ́jọ́ tá a ti bẹ̀rẹ̀ àwọn ní ìwé ìròyìn àwọn ní tẹlifíṣàn tí ń gbé wa sáfẹ́fẹ́ àwọn agbófinró ní ẹ̀ka ní ẹ̀ka àdúgbòdò yín ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀ tó fún wa lélùbọ́ ẹ̀ tó fún wa lẹ́fọ̀ọ́ ẹ̀ tó fún wa níṣu àdúgbòdò yín ẹ̀ tó bá nínú sọ àwọn télọ̀ bíríkìlà gbogbo yín àwọn tí ń tọ́ tí sẹ́nìkan sọ pé amárayá amúlera ya àdúgbòdò yín gbogbo yín adúpẹ́ o ẹ o gbogbo àwọn tó jókòó síbà ó ń lù wá àwọn tó dára lára yá àdúpẹ́ tèmi ni pé ẹ ẹ mo fẹ́ bẹ̀ yín aláàfin ò ní ọ̀tá àbí kò yín ẹ tó bá ti di aláàfin kò lọ́tà mọ́ àjókòó ń bi ní òru àná òjò tọ́rọ̀ a lè mọ̀ pé a lè ṣe nǹkan kan bí ọlọ́run kẹwàá púpọ̀ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́dọ̀ yín o ẹ délé lálàáfíà ẹ wẹ ẹ bàbá yìí rẹ̀ torí bàbá torí ìtẹ̀dálẹ̀ lọ́lọ́yọ́ bàbá náà mi rẹ̀ ti àkàntúnkòtù náà bàbá Ṣàngó. orúkọ etí ìyá rán mi létí ni pé àjùmọ̀ ni ni lọ́rọ́yàn jẹ́ òun ló bí Ṣàngó ló sì bí àjàká. ọ̀rọ̀ yẹn ló ń pè yẹn ìyá ń pè yẹn títí fẹ́ àṣọ gbogbo èèyàn lẹ̀ ọ̀yọ́ nìkan ni ẹni wọ́n lè pe ọ̀ranyàn làwọn ayaba lè pè ọ̀nà mẹ́ta náà ti pè wọ́n á fi yùgbà pé wọ́n á fi rárá pé wọ́n á forin ọba pé àjẹ́ kó parí lọ́yọ̀. Well, I want to appreciate and thank on behalf of myself, the ministry, and the others from Oyo State. I want to thank the governor of Oyo State for any support for revival of our culture and tradition in all manifestation, All our sponsors, what we are doing here, we are not out to vilify, castigate anybody. We are here to revive our culture and to bring to the fore the intrinsic value of our tradition. If we are able to do this, we will be able to convince international community that our culture is not fetish and is not antidated or against civilized norms. If we are able to do this, we will have been able to achieve much. So what we have done briefly from the past one week is to resuscitate our living culture. We thank all of you who have come here from far and near to participate in this cultural festival. May the Almighty God ensure your safety, path,